إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها وأنهارها سواء لا يزيد عنها إلا هالك صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا رب شرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين أدوكني أدو الله ọlọ́ọ̀bá tí ọpẹ́ tọ́ sí atọ́rọ̀ ìkẹ́ àti gẹ̀fọ́ anábìwá Muhammad kí ọlọ́ọ̀bá kí ọkẹ́ kí ọgẹ́ àti àwọn aráàlú rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ìyókù tó wá dọ̀rọ̀ mọ́ Islam tí ó jẹ́gbé ilé ìfọ́nàjà dọ̀rọ̀ nínú wa gẹ́gẹ́ bí ntàǹbà lọ lórí iyyaka na'budu wa iyyaka nasta'in èrè ọlọ́run láàmú ọ̀sìn ìwọ nìkan náà láti mọ̀ wá ìrànlọ́wọ́ rẹ̀ àwa ṣèbéèrè lórí èwo lọ́lọ́lá jù nu ibadat ta ní àwọn ìran ẹlẹ́ẹ̀kẹ́ nínú àwọn tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ nínú àwọn onímọ̀ wọ́n sọ pé ntọ́lọ́lá jù nu ibadat ní ìbámu sí àsìkò wo láwà kí ni tẹ́ta fẹ́ ṣe lánàá làwa sọ̀rọ̀ nípa kíkirun sí àsìkò rẹ̀ àti kíkí nínú jama lẹ́yìn ìgbà náà làwa sọ̀rọ̀ pé èwo ni ọlọ́lá jù fún obìnrin ṣé kó lọ mọ́sálásí lọ kírun ní àbíkú kínú ilé rẹ̀ a sì fi àyẹ̀wò hadith anabi wa sallallahu alayhi wa sallam tó sọ yìí pé la tamna'u ima allahi masajid allah àwọn ẹrúbìnrin ọlọ́run àwọn ẹrúbìnrin ọlọ́run tí wọ́n jẹ́ obìnrin ẹ gbọ́dọ̀ fún wọn láti lọ sí mọ́sálásí tọ́lọ́run.

tí a bá ti mọ̀ pé ìnira tí ó kó bá yọ pọ̀ níbẹ̀ ẹni tó jẹ́ wà níjú rẹ̀ lè pọ̀ o mọ̀tí ọba sí yùn àgbọ̀dọ̀ pọ̀ fún láti lọ mọ́sálásí lọ kírun ọ̀rọ̀ ńlá níbi sọ́lá fi ń sọ kì í sọ̀rọ̀ nǹkan bí ìtọ́ sírun ìtọ́ sírun ó bá wù yín ẹ bá rí i pé ó da akọ ìyọ̀ǹda fún kò tí ọba àlámọ̀rí ẹ̀sìn rẹ̀ jẹ́ ẹ gbọ́dọ̀ púpọ̀ gbọ́dọ̀ lọ mọ́sálásí òun náà lè lọ mọ́sálásí ibẹ̀ la fi ọ̀rọ̀ tì sí lánàá àwa tún bá lọ pé èyí tá à ń sọ yìí ìran méjì ní obìnrin là ń wí o obìnrin tó ti bàlágà tọkùnrin lè sojú kòkòrò rẹ̀ tó lè di fìtínà àbí obìnrin tó ti súnmọ́ bàlágà tí fìtínà lè tẹ̀lẹ̀ kìí ṣe arúgbó kùjọkùjọ gẹ́gẹ́ bí àṣà àwọn Yorùbá tí wọ́n ní ọjà títàn sọ́ọ̀bù ẹ̀ so kìí sì ṣe àwọn ọmọ kéékèèké wẹ́rẹ́ ńlá ń sọ àwọn tó pín lílọ wọn ó lè mú fìtínà lọ ìní tá à ń sọ ṣéwà Muhammad Salih al nínú ash-Sharh tí wọ́n ṣe fún Zadul Mustaqni' ní bọ́ọ̀lù mọ̀kẹ́rin bẹ́ẹ̀. ojú ewé eighty one wọ́n ní ìdásá zanati limaratu Koriya ma kòríà mani uha tuwa ìtura xeyrúlà tóbìnrin bá béèrè fún ìyọ̀ǹda ipò ń lọ sí mọ́sálásí nínú islam akórira kéèyàn ọkọ̀ fún akórira kéèyàn ọkọ̀ fún ní ẹgbẹ́ kẹ́ kọ́ lọ náà ní tọ́da ṣùgbọ́n bàbá wa sọ pé ilé rẹ̀ ti ń gbé kó kírun bẹ̀ xeyiru ńlá lólórí jù kó lè bá àmọ́ ti kò ń bilalu ọmọ abdullahi bin umar ńgbà tó yarí fún bàbá rẹ pé àgbà ah, bàbá rẹ sọ pé àlọ́sọ̀ sáà sọ ẹ má fún àwọn ẹrúsìn ọlọ́run tó jóbìnrin láti lọ ọlọ́run ní rárá àwọn ọmọ fún bàbá rẹ ìwà yà kan sọ kó bu ní búbú gidi tí ò búrú ẹ̀ mí sọ kó ti ẹ̀fọ́ gbáyà gbáyà gan ta òun pé ànábì sọ̀rọ̀ ìwọ náà tó wá ń sọ mí ìtọ́ta kù irú pálapàla wo ni yẹ. sòkòlẹ́tọ̀ kí èèyàn máa sọ nǹkan tí ọ̀ta kù ìtànà sallallahu alaihi wasallam tó bá sọ. ṣé òfin mi sọ pé ńgbà tí Ibn Umar abdulayi abdulayi tó fi ṣe báǹsì ọmọ rẹ̀ ó túmọ̀ sí pé ni ká sọ pé lọ sheikh wa sọ pé láàkín ìdátàgá yàrá zamanu fàyàǹbàgì ìsáni à ń yókí ní àhàlàhù bí adam lè kúrò jù pé ìgbà ti change fìtínà ń ṣẹlẹ̀ pẹ̀lú lílọ mọ́sálásí rẹ lílọ jímọ̀ rẹ lílọ ìtìkáàfù rẹ òun gan kò jókòó láti bá sọrọ. kọ́mọ jẹ́ pé ẹyin nìkan lẹ́ẹ̀ máa sọ wípé ọ̀gbọ́dọ̀ lọ èyí ni ẹ wá tòjókòó kẹwàá bá sọ̀rọ̀ kẹwàá mú wá fún lórí wípé kódà kọ́jẹ́ pé yọọ máa lọ inú ilé ni kó ti máa gbó kírun torí pé bí obìnrin ṣe máa wá ọkùnrin náà lọkùnrin náà máa ń wá obìnrin kò síbi wá. nígbà bá wà torí ìtẹ́lọ́rùn pẹ̀lú àlàyé tẹ wí fúnra ara rẹ̀ ní ọ̀wọ́ á sì lẹ́sìn pé fún ah, òkírun lé ọ̀dà ju ìlọ mọ́sálásí lọ. sọ ajá yìí pé tẹ bá ti ṣàlàyé èèyàn fún ẹ ẹ ẹ ẹ takun tànàbí wí mọ́ sọtì yéésì ẹ̀yin kọ́ lẹ sọ pé kọ́ mọ̀ lọ́mọ́ oníwárí pé ah, tóbi òun sọ yìí kò ní ìdí fún òun ṣe kí ni o fún òun lọ mọ́sálásí. tọ́bọ̀ wá béèrè yọ̀ǹda lọ́dọ̀ wàlíyù rẹ̀ obìnrin ọ̀gbẹ́rọ̀ mọ́ ní wàlíyù inú kọjẹ́ bàbá inú kọjẹ́ ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin inú kọjẹ́ àbúrò rẹ̀ lọ́kùnrin tó ti bàlágà inú kọjẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ lọ́kùnrin àbí ní àbúrò bàbá rẹ̀ ọ̀gbẹ́rọ̀ mọ́ ní wàlíyù kódà anábì wọn sọlọ lọ àlè wọn sọlọ sọdẹ yìí pé káàtẹ wàá pé ẹ ti àrùn obìnrin kan ẹ mọ̀ ya ẹ bàbá ẹ mọ̀ bàbá ẹ kankan asùlùtọ́ọ̀nù wàdíjù máa ń la wàdíjà la ìjọba ní òdu wàdíjù rẹ̀ tó bá fẹ́ tó bá fẹ́ tó yìí so ọ̀dọ̀ ìjọba wọn ti lọ sí kóòtù wọn ti lọ sí obìnrin ọ̀gbọ́n ọmọ ní wàlíjù tí ọmọ kọ̀ọ̀tù àlámọ̀rí rẹ̀ tí ó sì jẹ́ kó náà ní ọmọ rí sí ìtọ́ dáa jù fún lásìkò kọ̀ọ̀kan àǹfààní tí wàlíjù wà fún yẹn kódà lómi ló ti fura pé ah sọ ọjọ́ kúrò tí mo súnmọ́ báyìí ọmọ òun yóò ti yọ o lè tún bọ ẹkí ìsara àánú fámìlì dákun torí ọlọmọ ń sàtọlẹ fún bá mójútó àláwọn èrè ọmọ yìí o tòró ṣe é ṣe kí n kó kí n sì fi ẹ̀yìn tó oníwọn pè ní wàsíyù làbí ẹni tí bàbá sọ àsọlẹ fún lórí ọmọbìnrin so obìnrin ọkùnrin ọkùnrin àti obìnrin àwùjọ máa forí korí tóbi mi bá ní owó rẹpẹtẹ tí ọlọpọ yóò máa wá ọkùnrin kan tó wọn sàtún sálábẹ sátìlábẹ tí fámìlì kan bá ń bẹ tí wọ́n bá jẹ́ kìkì ọkùnrin tí wọ́n bá ní ìzù tí wọ́n bá jẹ́ kìkì obìnrin tí wọ́n bá ní ìzù wọ́n mọ̀ wọ́ ọkùnrin kan kó tẹ̀ tẹ̀ láwọn kó lè rí pé àwọn náà lọ́kùnrin tí wọ́n fún ìlú sakara wọn yẹn pé àwọn náà halẹ̀ bí ẹni tó àwọn obìnrin lẹ́yìn kan yọ àdáni ìsìn wọ́n fọ̀ dànù ni ìyá ọ̀dọ̀ kúndùn ọ̀fẹ́ fámìlì àìkíní ti àlè tó mú lọ yìí so Islam ṣe dáa báyẹn torí pé ẹlòmíọ̀ máa ronú ronú ikú ebó olóbi ò ṣe firi kóbi ó firi kọ́mọ ti tó àbọ̀kùnrin náà ṣe ti tó àwòdìdìrín ní ọ́ fírídọ́ọ̀mù ti kéèyàn pé kíkìnì ò firi kíkòkò firi nínú ìlú ètí ọba fa fìtí náà òṣèré wa jẹ pé firi firi firi lọ́mọ sọ nínú àsìkò tá a wà yìí a lùkọ́ àmọ́ pé ẹ̀yìn kóbi ó firi kóbi àti ọmọ fi ní fírídọ́ọ̀mù tí ìjọ da àjọ fáìdá kánẹ́tì dáàtà zọ́ọ́jì fọwọ́líjù amúrìá zọ́ọ́jù ha tóbìnrin bá jẹ́ wípé ó ní ọkọ wàlíyù rẹ̀ tó jẹ́ àkọ́kọ́ náà lọ́kọ rẹ̀ àṣẹ méjì pàdé lórí obìnrin ọkọ ọmọ lọlé ọkọ kí wò ọkọ ní lọ bìkan bàbá wa ti fóònù òun ní ọmọ lọ <laughs> pálapàla òun torí pé wàhálà àkọ́kọ́ ń wájú rẹ̀ lóbìnrin rẹ̀ ó ní ẹni ọkọ náwó fún ọba àlówó lọ kóbìnrin yẹn lówó lọ yẹn gbọ́dọ̀ náwó fún kọ̀ọ̀kan bàbá mọ́ ìmọ̀ràn àgbàlókù sòwàlíjù rẹ̀ náà ni ọkọ rẹ̀ wàlá wìláyà sílẹ̀ àbíhá wàlá lè àfíhá wàlá lè àmì àmà àwùjúdì záwùjì bàbá ẹ̀gbọ́n ẹ̀gbọ́n bàbá àbúrò bàbá abọ́mọ ya rẹ̀ kò sẹ́ni kankan tó ní wù láyà lórí ẹ̀rọ tó wá ti lọ́kọ nítorí àdìsí jábìr tọ́gbà lọ́tọ̀dọ̀ àníbi sallallahu alaihi tó sọ pé ittaqullaha fin nisa à ẹ̀yin ọkùnrin àwọn obìnrin o ẹ̀hẹ́n ibi tó wá nù ẹ̀ńtí ń pèpè lọ sí kóbi ọmọ ṣe tó wù kó firi kó wá dùrọ̀ mọ́ kí gbèsè ayé lè dáa ẹbẹ̀rù ọlọ́npa àlámọ̀rí àwọn obìnrin yìí ẹ̀ ẹ̀ńdàkùn àwọn obìnrin ọlọ́run ti so wọ́n pọ̀ mọ́ yín o kó tó fọmọ ọkọ kó o kó tó fi lọ́kọ o ìgbésí ayé ọjọ́ iwájú rẹ̀ bí ó ṣe rí ní pàṣẹ bẹ́ẹ̀ o yọ lọ ọkùnrin ló lò sí ni tòun bẹ́ẹ̀ bá ti sọ́pọ̀ mọ́ ó ti di ma bọ̀ lé bí wọ́n bá ti wà lé rẹ̀ ìtí ọmọ sọ ìtí ọmọ gbọ́n gbogbo gbà ibi tí ọmọ rìn sí ó ti wà àtẹ́wọ́n ti wà lọ́wọ́ ọkọ. ẹ̀ńtẹ́ ẹ̀ mọ ẹ̀sìn mọ ẹ̀sìn ọlọ́run kó sì máa gbìyànjú kó wọ́n máa lékún pa ẹ̀sìn ọlọ́run ẹ má fìyàwó fún o ẹ bá ti fọmọ yín fún ẹ̀sọ́ ọmọ nù bá rí bá bọ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ bá ṣèjì fọwọ́ ọmọ tẹ fún yàwó nígbà tó tù mẹ́fà sí ọdún kan bàbí pé ọmọ yóò ti mọ pọ̀pọ̀ kí lẹ́fẹ́ bá kò sí ọgbọ́n tẹ́fẹ́ dá sí tó bá ìjẹ́ pé kìí náà ṣùgbọ́n kò wọ́rì ìmọ̀ wo tẹlifíṣàn gbogbo ògbà kò ṣeré tí ò lè wò àtẹ̀sí bá ń dífá àtúnbáwá láwo orí ọmọ yóò ti kún nígbà tí ọdún kan bàbí kò sí méjì ọmọ tó bá tún bí gan ẹ̀ka ọmọ gbógèdè lẹ́nu ẹni ibi ẹ̀fí sí nìyẹn tọ́ba jẹ́ pé àáfàá náà ni oníkéwù ni ẹlẹ́kọ̀ọ́ ni kùránì ní fúlà ńgbọ̀nba ńgbà máa fi bí ọdún kẹsí méjì ni ọmọ ìdùnnú gbà ọmọ ìmọ̀ ti mọ kùránì sí ti ń kírun lásìkò wa kìkẹ́ fi ìrún ọmọ rẹ̀ náà inú ọmọ ah, ń wọn abí so anabi wa sallallahu alaihi wa sallam innahum awanun indakum ní èdè awanin kìí sọ awanin indakum obìnrin àwọn obìnrin yẹn ọlọ́run ti so yín pọ̀ mọ́ra yín ma ọ hụtụ na ìgara wọn àtẹ̀lé yíyọba akhastumuhunna bi amanati llah ilẹ̀ fi gbà wọ́n wọlé ọlọ́run ló fi àtẹ́lẹ̀ tẹ́ fi so ìdí tẹ́ fi mú wọn wọlé wastahlaltum furujahunna bi kalimatillah bi kalimatillah ọ̀rọ̀ ọlọ́run tó gbé kalẹ̀ iná ilẹ̀ fi ṣe àwọn abẹ́ wọn dẹ̀ tọ́ tí a máa kọ sínà síyàn wájú ni wọ́n yé kọ́ síyàn wájú ìwọ́ tó rin ọ̀nà tọ̀tọ̀ tó fi fẹ́yàwó tíṣẹ̀rí àgbékalẹ̀ tó fi fẹ́yàwó òǹsúnmọ́ àlàálì ẹjí òrin ọ̀nà tọ̀tọ̀ ó ń sì náà ọ̀rọ̀ ọlọ́run sọpa yín láti pé fáńkì ó máa ń sọ́bàlà kó mẹ́nà nìta àtàwọn àyà míì iná lẹ́fi sọ abẹ́ wọn dẹ̀ tọ́ wàlà hunna aleikum risku wọ́n lẹ́tọ̀ọ́ sí tí wọ́n jẹ́ tí wọ́n mú o wàkísọ́tò hunna bil ma'ruf àti nǹkan àwọ̀ wọn wọ́n lẹ́tọ̀ọ́ sí lọ́nà tó gbà dáa ilé fi ṣe é fún wọn níta fẹ́ lò bẹ́ẹ̀ ni pé ọkọ ni wàlíyù àkọ́kọ́ tí ọba wa ti á lọ́kọ lọ́kàn bàbá ẹ̀yìn bàbá lọ́kàn ẹ̀gbọ́n àbábúrò bá bí Islam ṣe tó ń pa ìgbì nìyẹn bẹ́ẹ̀ náà ní pàtẹ́ ẹni pé nítorí bàbá ti kú kọ́mọ ó fúri kọ́mọ obìnrin ó fúri kọ́kọ́ máa jáde wá sí ìgbà bá tó wọlé náà ní ẹ̀ka mi jọ pàdé lálẹ́ ìgbésí ayé ẹranko ní kèsì gbèsè ìgbésí ayé ní Islam. ńgbọ̀ bá gbóyúndé wọn àbẹ́ máa béèrè fatiwa lọ́dọ̀ àfa wọn kà fati wà là wọn ò ló gbégbé sí ayé mùsùlùmí ńgbà tó wá fẹ́ tó wá yíwọ́ wọ́n sọ̀rọ̀ pé àfa bò láti wá ti wáyé. hadith wa wá nínú súnánà Abu Dawud ìmáàmù al-Hakim oní àgbàwánu Mustadrak láti pàṣẹ ìmáàmù al-Hakim yẹn bí àkínà àgbàwá nínú as-Sunan al-Kubra ìmáàmù ahmadu náà gbà wá àfàwà hakim sọ pé sọ̀hí ń wà látẹ́kì tẹ̀kẹ́ yìí àdìsí ẹ̀ sẹ̀sẹ̀ rinlẹ̀ ní ìbámu sí májàmù tí tí bukhari àti muslim gbé kalẹ̀ ìmáàmù dáhábí sọ wípé bí hakim ṣe wí iná lọ́rọ̀ ń rí ìmáàmù albani ó ní àwọn àfáà míì náà sọ pé àdìsí fẹsẹ̀ rinlẹ̀ òun náà sì fọwọ́ sí pé àdìsí fẹsẹ̀ rinlẹ̀ ni kí ló wà ń bẹ̀ látọ̀dọ̀ abdullahi ibn umar ó ní òṣìṣẹ́ ọlọ́run sọ́lọ̀ láàrin ọ̀sán sọ wípé látẹ́mùnàrú nìsa àkúnmílì màsájídà wábù yóò tó fún nà xẹ́rù là fún nà. ẹ má hàn án fún àwọn ọmọbìnrin yín àwọn ìyàwó yín àwọn ọmọ yín bìnrin pé kí lọ sí mọ́sálásí láti lọ kírun o kí ẹ láwọn fẹ́ lọ sí mọ́sálásí. ọwọ́ á ní wábù yóò tó fún nà xẹ́rù là ọ̀rọ̀ àdéhùn sàlámù yẹn ó ti kúrò ní ọ̀rọ̀ ilé wọn kí wọ́n wá kírun ń bẹ̀ lólóore jù fún wọn bóbìnrin bá ti para mọ́ sí ìniládàrí ó ti pọ̀ sí ìlójú tí ó ti wà fún sí àjẹpé ńgbàtọ́ bá ní ìjà kaná àgùdù wa ìjà àkànná sẹ́yìn ìrẹ́ ọlọ́run nìkan láàmà sìn ọmọ sìn pẹ̀lú tó lọ́lá jù ọmọ ìgbọ̀n lórí tó lọ́lá jù ìtọ́lọ́lá ju obìnrin òfìsìn lọ́hùn tọba fẹ́ kí òun rẹ òun náà ní kó o kí nìkiri o kó o kí mọ́sálásí ẹ̀ kó o kí nínú ilé yín tọ́ọ̀bù á ti ń tòsí ilé ọkọ̀ yìí pé kí mọ́sálásí àbí o kí nínú ilé ẹ̀ ń tọ́ lọ ọbẹ̀ wò. ṣé òfin mi sọ pé tá a bá ṣàkíyèsí àdìsí yìí èèyàn méjì lànà ìsọ̀sọ́lá ń bá sọ̀rọ̀ alálàkọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé látẹ́múnàrú ìmọ̀ nìta akúnmìlì mọ̀tàjì àwọn tí wọ́n jẹ́ áwòlìyá obìnrin ọlọ́dúnjú ọ̀rọ̀ kọ fún wọn pé ọmọbìnrin ní àbáyé ayé lọ mọ́sálásí ẹ mọ́kọ̀ fún o ẹ máa gbẹ́sẹ̀ kọ́ jẹ́ pé ọ̀tọ̀ náà ń bọ́ bẹ́ẹ̀ nígbà bá ti balẹ̀ náà ọwọ́ atún ọ̀rọ̀ kọ àwọn obìnrin gángan yóò tó náà kẹ́rù ńlá náà ló lóore jù fún yín. òtí ọlọ́run sallallahu alaihi wasallam ó tó wá sọ wípé ìgbà míì tí wọ́n bá tiẹ̀ wá jáde yẹn náà fálíyà òríjínà tẹ́síláàtì àwọn obìnrin tí wọ́n bá tiẹ̀ wá jáde lọ mọ́sálásí fáwọn tiẹ̀ fẹ́ lọ kírun fálíyà kùrújínà tẹ́sí láti kí wọ́n jáde lẹ́yìn tó ti wípé kò ní lo lọ́fíńdà sára. sẹ̀wọ́n sọ̀tàn fẹ́ràn lọ́fíńdà inú àdéhùn kan ó ní nǹkan méjì lọ́lọ́run jẹ́ kó kẹ́ wọ́n wà ń bẹ nínú ilé ayé yìí fẹ́ jọ wà tájọ wà yìí ọlọ́run fi ìfẹ́ obìnrin tó lẹ́mìí lọ́nà tó bá da èyí ti sáré fẹ́ wò lọ́fíńdà lẹ́nu àmọ́ lọ́fíńdà pọ̀ tó ń ti bẹ́ẹ̀ tóbìnrin bá ń lọ mọ́sálásí tó ń jẹ́kú mọ́sálásí ti ń lọ àtọ́kùn àtóbe ni ọ wà ń bẹ̀ kó tó débẹ̀ àdúgbò ọba débẹ̀ tán yọ kọmọ wà lu lọ́fíńdà tọkùn fún wa pé ah lọ́fíńdà o. bẹ́ẹ̀ náà ní bá lẹ ní Quran competition àwọn ọmọdé òpèké ẹ mọ́ tí wọ́n wájú competition application ọkọ̀ application àwọn ẹni àtàwọn ẹni bú gbogbo ẹni ọmọ pàdé da ẹ tó ń ka lórí ń ka tó sì ń ṣe pẹ̀lú tẹ̀júwìdù yóò wá ní kò ní wú òun náà mi ẹni tí ò wá gan tí ò apply kọ̀ọ̀kan sọ̀rọ̀ ní. bèlè tàṣe fẹ́ wàá gbé séèjì pé kọ́ máa ti wá sí àwọn òkòtè ẹ mọ̀ sí wọn bá wọn ẹ dàbí sí náà lẹ̀ àdìsí pé kọ́ jáde pẹ̀lú lọ́fíńdà yẹn Imam Ahmadu lọ́gbàá wa àti Abu Dawud. bẹ́ẹ̀ náà ni òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi bó ṣe hánà fún wọn ipé kí wọ́n mọ̀ lò bẹ́ẹ̀ náà ni tùràrí tó ní kí wọ́n ni ń lọ mọ́sálásí tí ń lọ kíṣà wọ́n máa ń lo tùràrí olóòórùn tí ó ti wá sin sára alárúbá máa ń ṣe aṣọ wọn wọ́n kàn sí báyìí lórí tùràrí tí ń ṣe yìí wọ́n bá gbé òun àkàlà wọ́n bá gbé fún ó ti wà ó ti débi aṣọ ti gbẹ wọ́n akọjá mi náà yọ mọ̀ ọ̀rùn mi lọ́fíńdà náà ni. ṣé òfin mi sọ yìí pé. ńgbà tó ti fi ọlọ́run sàtàn sọ pé wọ́n mọ̀ ló lọ́fíńdà wọ́n mọ̀ ló tùràrí ajẹ́pẹ́ tó bá fẹ́ lọ mọ́sálásí tó bá múra múra ìsọlẹ́nu tó sì di mọ́sálásí ló ń lọ ọlọ́ọ̀lù lọ́fíńdà àbí ló ìwọ ara rẹ lè dájú a ti lásán ni. àmì ńgbà tó ń lọ ló mú fóònù lọ ńgbà tó fi dé tó owó ní fóònù rẹ̀ á ah, mẹ́sẹ̀gì orí send message ìwé èèmọ̀ wò lélẹ̀ ó ti mọ̀ yìí pé o ti mú ìfura lọ kí wàá ti mọ́sálásí nìkan o bẹ́ẹ̀ náà ni gbogbo bíi ìpéjọ tí fìtí náà bá ti tẹ̀lẹ̀ ẹ̀ ń lọ bí ìyàwó ẹ̀ ń lọ bí súnà ọmọ ẹ̀ ń lọ bí ìsílé ẹ̀ ń lọ bí wàlímọ̀.

bóní ìnáwó fẹ̀ lójú àti mo ti sọ fúnra ara rẹ̀ yóò náwó tara rẹ̀ yóò pàlejò tara rẹ̀ yóò gbowó tara rẹ̀ lọ́wọ́ àwọn àlejò kódà kò fẹ́ rí ọ ṣùgbọ́n tó sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n fàdùmọ̀ pé nǹkan kan làwọn jọ ń ṣe táwọn èèyàn náà mọ̀ pé àwọn ń ṣe nǹkan bẹ́ẹ̀ ń tò sọ yóò ti invitation tara rẹ̀ yóò ti fẹ́ gbẹ́ tara rẹ̀ òun ti náwó títa tí ò tí ò tára ti kán yíká owó tó ń ti ná títa ti pọ̀ tó ti sí tó ti lọ bí fifty thousand fifty thousand kò rí kankan ṣe wọ́n á sì sọ létí rẹ̀ pé ọmọ rẹ fẹ́ ti wòlíì mọ́ áá ọ̀dà èyí tó ọmọ tiẹ̀ ọmọ tiẹ̀ ni áá ọ̀dà o gbogbo wọn ti ṣe wò láti wá ṣe báyìí yóò bá ọmọ bọ́dá mọ́ràn lóríṣiríṣi ó ti ní plan tara rẹ̀ ó ti láwọn ti ń pè bọ̀ bọ́ọ̀ bá sọ́ra bóòrò wá ní ìsìbàjẹ́ òsì ní máa tẹ̀lẹ̀ nígbà tí òsì caution òsì caution kátó wá pé òde mi tí wọ́n mu ti ń bẹ̀ òde mi ọmọ tí ọmọkùnrin ibẹ̀ ibẹ̀ ibẹ̀ yóò tu rẹ̀ ní ọ̀fọ̀ ọkọ lọ́rùn tí ọlọ bàláyé jẹ́ tọ́lọ̀ nǹkan sànú wa fatiwa ni máa jẹ́ abímọ nǹkan mí ń gbà mí o fatiwa táwọn yẹn bá béèrè báyìí ẹ̀ ti lanu ó ti ẹ̀wọ́ pọ̀ lẹ́kọ̀ọ́ obìnrin tí ò ní kò ní mọlé ọkùnrin kò ní mọ̀nà rẹ̀ kò ní mẹ̀yàn kankan rẹ̀ ní ó sì kì mọ́lẹ̀ yóò ti fún lóyún lọ́wọ́ a máa wọ́kọ̀ fún pé ńbọ̀lọ́ sá lọ ebi títí mọ́ tọ́hún ti mọ́ pàdé rè dáwọ́ ti mọ́ ti tẹ́tẹ́lẹ̀ kọ̀wá ní rí àwọn ọmọ yóò kúnlẹ̀ rẹpẹtẹ tàbá ti wá rí pé ìbàjẹ́ ni ìmúra tiẹ̀ gan kò ṣeé kó ajẹ́pà náà ti lẹ́tọ̀ọ́ káhánà fún un bẹ́ẹ̀ náà ni bàbá sọ ikú bẹ́ẹ̀ náà ni tọ́bá wọ bàtà gbogbooro tí ká gbó ti mọ̀ pé ah obìnrin wo ni à ń bọ̀ sí bàtà ẹ̀ga tó báyìí àbí nǹkan ọ̀sọ́ tí ó lágbára tí ó kó sọ́wọ́ yóò kó sinsin sẹ́sẹ̀ ẹgbẹ́ bá ti gbẹ́gbẹ́ kan báyìí yọmọ dún ni ó bá gbé kejì tẹ̀lé báyìí yọmọ dún ni ó bá sọwọ́ báyìí ah ajẹ́ pé ilé rẹ̀ náà ni ó ṣe kí ni o lọ́lẹ́tọ̀ fún un ta kódà nípa sáà ń fẹ́ káwọn obìnrin ọmọ jáde lọ sí èyí èyí tó ní haidọ̀ náà kọ́ lọ èyí tá a bá ti fọkàn balẹ̀ pé kò ní sí fìtínà tí fìtínà ọba ti ṣẹlẹ̀ kàyà kánṣu ẹ̀ àwọn onímọ̀ wa gbé májẹ̀mú kalẹ̀ fún obìnrin tí bá ń lọ sí mọ́sálásí májẹ̀mú mẹ́ta alákọ̀ọ́kọ́ aláàtàtàtọ̀ yíyàm kọ́mọlòlò lọ́fíńdà nítorí àdìsí tá ti sọ síwájú yẹn bẹ́ẹ̀ náà sì ni ntọ́ba wà ń kó lọ́fíńdà náà bí ọ̀sọ́ ẹ̀gbà tí ó kò sọ́wọ́ tí ó kò sẹ́sẹ̀ àbí arú aṣọ tó bá wù ọ̀tọ́ yẹ pé aṣọ ọ̀sọ́ tí ọmọ kan yànrányànrán ni irú ẹni bẹ́ẹ̀ kéèyàn mọ̀jọ lọ àbí ọ̀dọ̀ ọ̀rùkọ̀ mọ́ àwọn àwọn ọkùnrin tí wọ́n wàá máa mí tìfọ̀ tí ó di àwọn ọmọ wa ẹlẹ́mẹsẹ̀sì àtàwọn tí wọ́n jọ ọ́nà àwọn ẹ̀dọ̀ náà nǹkan mi ń dẹ́tọ́ yẹ pé àwùjọ ti jọ wà neutralize tó jẹ́ pé nínú àwọn ìwà oníyebíye inú Islam àbújọ òtí ẹ̀jẹ̀ kéèyàn ọmọ ipe Islam ọ̀fẹ́ kìíní mọ́ obìnrin tí ọ̀kan olóhùn tí ọ̀kan tí ọ̀kan mọ́ tí òsè kọ́ mọ́ bá sọ̀rọ̀ ẹni out sísalágbájá ẹ̀yin lẹ́bàá àti kìíní lónìí lẹ́fà lópin prayer lópin prayer àyàwó ni. ẹ̀yìn láyé ẹnu àwọn mí òtún máa dáná fáwọn ní ìtìkáàbù láì ní ìdì lórí wọn ó tún máa dáná ó tún máa jẹun láwọn ti ìtìkáàbù àwọn obìnrin wà sáàjì ọ̀dọ́ tún wọn ọkùnrin wà sáàjì ọ̀dọ́ wọn wọn àdìpọ̀ gbọ́ ẹja ti ẹja bọ́ tó wọ́pọ̀ nínú kí wọ́n dáwọ́ àti káwọn ọkùnrin kí wọ́n gbóúnjẹ lẹ̀ àwọn obìnrin àwọn obìnrin olóbìn ni wọ́n á máa bá wọn dáná àwọn náà ó tún máa yọ kùkù wọ́n máa fi kí wọ́n máa ṣe sàrì náà kí lọ́kàn ọ́ yóò tó gbèsè ayé ẹtì ẹ lọ́tọ̀ wọn náà tètè ẹ lọ́tọ̀ tó bá ní ìdùnnà lọ́wọ́ lórí àlámọ̀rí ẹsẹ̀ ló tó di dọ̀rúrí ló tó di dọ̀rúrí wọn bá dọ̀rúrí òun náà ló sì lò si ṣe pé wà fún wa prolong yẹ oníbùkátà sí nǹkan kankan ló bá fi ṣèrànlọ́ fún mi torí mi gba rẹ lọ náà nù májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé annal idina inama yumar bi rijalul azwaj idha kana talabul khuruj minhunna ila al-masjid laylan wọ́n ń torí àdìsí àrẹ́mùsọ̀ sọ́làm tó sọ wípé ẹ máa yọ̀ǹda fún wọn lálẹ́ àti lásùbà ẹjẹ́ ọjẹ́ wípé alẹ́ àtàsùbà nìkan lẹ́ẹ̀mọ́ fún wọn àwọn kan sọ báwọn àwọn kan sọ pé rárá gbogbo ẹ̀ lálẹ́ fún wọn ẹ̀májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n gbé kalẹ̀ kọjá wípé tí wọ́n bá ti ń kírun tán bùkátà ti tán kò sí tó kù pé ọkọ̀ ilé lọ lásìkò anábì sallallahu alaihi wasallam anábì sallallahu yóò jókòó síwájú kò ní tí ì ọkùnrin kankan ò ní tí ì àwọn obìnrin ó dìde wọn ó sì dìde tán wọn ó ti lọ nígbà táwọn sábà tó wá àwọn ọkùnrin ó dìde. ẹ̀bọ́ àti ṣègbèsí ayé ìjẹ́bẹ́ làwọn ti ṣe kíá àfa àgẹ́yìn yóò tó máa yí láàrin wọn tí wọ́n gbé pé ike fífẹ́ yìí lẹ́wọ̀n náà ni màá ń bò kínú fún wọn tí wọ́n máa dárin fún wọn à táwọn náà máa dá wákàtí àwọn ìyá alágbé ni àwọn ìyá ní oríta mẹ́rin àwọn ìyá lọ́jà àbá <laughs> àwọn náà máa dá wákàtí ibi tí wọ́n máa dùn tí àfa ìṣe ẹ̀dá ìyún báhùn lórí lílọ mọ́sálásí obìnrin ìtọ́lọ́lájú nínú ìbáadà rẹ̀ ó náà ní pé kó dúró lé kírun tó bá ní ojúkò fóònù náà fẹ́ lọ mọ́sálásí èsè wọ̀ mẹ́ àbí obìnrin míì ta ṣàkíyèsí pé psychologically ó ní ìdíkọ́ mọ́ mix pẹ̀lú àwọn èèyàn obìnrin mi lè ní wa nǹkan pé ìyẹn ní ọ̀sọ́ fún mental problem tó ní so àpè òwúrọ̀ ya mọ́sálásí ti ya olùgbélú ẹ̀ náà gbọ́n lẹ́jọ́ lọ nílẹ́jọ́ dé ìbí báyìí yá sọ́dà tí ìbá ti kí bísí pẹ̀lú àwọn nǹkan báyẹn àsòjọ́ ọmọ afi dá jókòó wọn ronú yóò sọ ma apẹ̀tì gbẹ̀rẹ̀ rẹ̀ yóò dínkù. fúnbẹ̀mí mi bá bá àfẹ́tẹ́ rẹ̀ àbọ̀kùnrin mi àti ẹ̀mọ́ gbéṣẹ́ fún gbogbo gbà kéèyàn máa gbéṣẹ́ fún gbogbo gbà ńgbọ́ bá ti á rẹ̀ lọ́kàn sùn ni ọ̀pọ̀lọpọ̀ àjí kótó sí kótó kótó kótó yìí mọ̀kẹ́ wa máa wò lọ́ọ̀kan ẹ̀tún dákọ́ràn ni. wàlẹ̀ afdọ́lù fi àwòkọ́ ti dọ̀rúra ti lèmọ̀ṣẹ́ ìdílà lèmọ̀ṣá àdàbìlì jáàyè wàlẹ̀ bẹ́dán awìlẹ̀mọ́ àlẹ́ ìṣègùn àbúfà àdàtẹ̀. ìtọ́lọ́lá jù sábà rí ọmọ ìyá wa tó ní bùkátà sí iyì tá a ní àbí ká bá ṣiṣẹ́ kan àbí owó tá a ní ìtọ́lọ́lá jù náà ni pé ká gbìyànjú láti kún lọ́wọ́ ìtọ́lọ́lájú nìyẹn kásì ìrànlọ́wọ́ kò ní ọ̀bànújẹ́ tó wà wà ìtàrù dáálíkà aláàwòrádíkà wà kùlúwàtíkà kọ gbọ́lá fún mi kọjá kọ pọ́ǹkà fọ̀rání àbọ̀ takú síbi kan sáàjú kiri èyí tí ó Bukhari àti Muslim látọ̀dọ̀ Abdullahi ọmọ Umar kọlọ̀nkọyọ́nu sí i ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó sọ yìí pé alimuslimu akoli muslimi la yazlimuhu wa la yuslimuhu wa man kana fi hajati akhihi kana Allahu fi hajati wa man farraja an muslimin kurbatan farraja Allahu anhu kurbatan min kurabati yawmil qiyamah wa man satara musliman satarahu Allahu yawmal qiyamah

ọlọ́run mú ìbànújẹ́ kan kúrò fóun náà nínú ìbànújẹ́ àlìkìyàmà ẹ̀ ń bá bo mùsùlùmí kan láti rí ọlọ́run bóun náà láti rí kìí sàmì orí iye pé kó orí mùsùlùmí tí ń mutí orí mùsùlùmí tí ń ṣe sìnà orí mùsùlùmí tí ń parọ́ kọ́ wa máa lé ẹfásitì rẹ̀ sá ah, àá wa láìka láì bí mo mọ̀ fojú rí fúnra ò nídẹ̀ ò nídìẹ̀ mùsùlùmí tí ń ṣiṣẹ́ rí tí ń kírun tí ń ka Kùránì ọmọ bẹ́ẹ̀ náà gbogbo aburú ń aurat òhò ní bí òhòhò lórí ní àdìsí kan ànábì ọ̀sán sọ́là sọ pé kọ̀ọ̀dúrà nǹkan ìgbín lásán ní gbogbo ẹ̀ tí wọ́n wá máa lọ fojú rí ẹni tó yàgbẹ́ ẹni tó tọ̀ pamọ́ ẹni tó ẹni tó lẹ́nu rẹ̀ wọ́n nu. ẹni tó bá jì sọ fún ìsàdúrà fún kọlọ́wọ́n sàmójúkú òfun kọ́mọ́jọ́rẹ́ ji bẹ́ẹ̀ ọlọ́mọdé wọn náà jìn bẹ́ẹ̀ ntọ́kàn nù ṣùgbọ́n ààyè tó ti ẹni ìwà tó wù yàn ọ̀dà ẹ̀hẹ́ tí wọn náà níwà tó ti ọ̀dà ọkọ sí wa là ń ọkọ ń bá náà kèé kéèyàn ọmọ ròyìn fún ọmọ gidigidi ni tó o ṣe tọ́lọ̀ ń bọ̀ láti o ọ̀tá ti rí rẹ̀ wọ́n tún wá ń sọ ọwọ́ ajẹ́ni ọlọ́run sí ni àbó tó jẹ́ kírímínà sí ntọ́ yẹ kọ́ jẹ́ nǹkan tìjú kọ́ ọmọ pé ọlọ́mọ forí jì mí ọlọ́mọ forí jì mí tẹ́ bá tó pẹ̀lú àwọn káàrọ̀ òjìrè lásìkò ájì áà ah, etí yẹn ọgbọ̀n mẹ́wàá tí ọ̀sẹ̀ kọ̀ rárá wọ́n wà lásìkò ájì tọ́ yẹ kí wọ́n bó gbogbo ẹ̀sẹ̀ dànù pálapàla ń rán wọ́n bá tún wọn tún sọ̀rọ̀.

kọ àti ihe dúkìá tiẹ̀ ló mú ó lè jẹ́ bàbá ó lè jẹ́ gbọ̀n ó lè jẹ́ àbúrò ọ̀sà làgídí ni ọbẹ̀ tàbí kọ́ máa ẹ̀kọ́ sí ẹ̀kọ́ máa pé ah, ó ṣe kówó báyìí jẹ nìyẹn ó ṣe ṣe kíní kan náà náà lọ yọ pápó olùdí kan nínú ẹrù tó lágbájá ọba tẹ̀lé àmbá ìwọ láti rí ọwọ́ á dà ní ẹ wọ́n bùn ó lose. ọlọ́run tó ń sọ fún wa nípa pé ká máa dúró ti mùsùlùmí lórí bùkátà rẹ̀ ká sì máa gbọ́lá fún ju ara wa lọ nípa bùkátà ọlọ́run yin àwọn sàbí ànábì wa sallallahu alaihi wa sallam ìfésí wọn nìyẹn àwọn náà ní bùkátà sí nǹkan wọn yìí tún wọn máa ya wọn tó tún ní bùkátà sí mi àti kí bùkátà sí kọ́ bí yáná ní mímọ̀ bí mi ò tètè mi. ọlọ́run sọ fún Suratul Hashir ayé akẹsàn-án yìí pé wa yu'thiruna ala anfusihim walau kana bihim khasasa. àwọn sàábì ànábi wa sallallahu alaihi wa sallam wọn a máa gbọ́ látọ̀lómi jura wọn lọ walau kana bihim khasasa kódà káwọn gbọ́n ní bùkátà tó lágbára láti bí yá wọ́n kọ́ sí tọmọ ìyá wọn ìyàn bá wọn. wàlẹ̀ afdọ́lù fi wá sí kìráàtì lùkùránì jàmùíyàtò lùkọ́lùbì wàlẹ̀ himmatu alátàdà bórí ìwọ́tà fàkúmì yìí. ìtọ́lọ́lá jù ńgbà tó bá ń ka kùránì òun náà ní pípọ́ ọkọ̀ kan pọ̀ sí ń tọ́ nǹka. ṣùgbọ́n wọ́n tọ́ ọmọ túmọ̀ rẹ̀ bó ló ti á báyìí ọ̀sà mọ̀ ká náà ni ṣùgbọ́n wọ́n tó ọmọ tí mo ń tọ̀ ń kà pọ̀kan pọ̀ sí má máa rúgbàrú àwo ṣetán ó ti gbé kúrò ní tẹ́lẹ̀ orun kankan nígbà bá gbé kúrò ní sọ máa rán ọdún sí igbá láàrún orí tẹ bó ṣe máa ṣe bí irun náà ni bẹ́ẹ̀ náà ni ó ṣe fọ́n gbé kúrò nínú ìwọ lọ́wọ́ ajára ayẹ gbà lọ́wọ́ àmọ́ ọkàn báyìí túmọ̀ rẹ̀ lọ ìtọ́lọ́lájú lásìkò yẹn nìyẹn bí ìgbà tó yí pé ọlọ́run bá lè ọ̀ ń bá ọ sọ̀rọ̀ pẹ̀lú àwọn àyà yìí bẹ́ẹ̀ ló ṣe ṣe bí ìgbà tó yẹ pé ìwé kan wá bọ látọ̀dọ̀ Mr President ẹjọ́ fi ọlọ́run sí Mr Governor tó bá fi ìwé ránṣẹ́ sí ọ àbí Mr President ó fi ìwé ránṣẹ́ sí ọ tó o lè já kọ́ ọmọ wa kàkó tó wá máa ro nǹkan mi ẹni tó ju Governor lọ ẹni tó ju President lọ ìwé tiẹ̀ lọ ń bá wọn iṣẹ́ nínú rẹ̀ tó fi ránṣẹ́ láti tọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn sí ilé ayé sọ́nà ilé ayé ní ìlọ́nkà yẹn. ọlọ́ọ̀bá ń sọ fún wa nínú suratu Muhammad sallallahu alayhi wa sallam àyà twenty four ọlọ́run sọ yìí pé afala yatadabbaruna al-Qur'an am ala qulubin aqfa'aluha sáwọn káàbì nìyẹn tí wọ́n bá máa yiri koran wo nígbà tí wọ́n bá kà fún wọn tí wọ́n ronú sí túmẹ̀ amáhàlà akọlù obìnrin àkàfà lùhà ṣé ìdìdí yóò ti wà lọ́kàn wọn ni wọ́n ti fi bá lọ́ọ̀tì wọ́n ti fi ti pa àkàfà lù yẹn pa lọ́ọ̀tì ní ìlú èdè lárúbáwá kúfùrù jámẹ́ ni àkàfà ṣé ìdìdí wọ́n ti fi dín ni wọ́n ti pa lọ́ọ̀tì ẹ̀ kò sí sí mọ́ ní òfin lè ronú sí koran ọlọ́run tó ń sọ fún wa ní sọ́ọ̀tì làǹfààní àyà kejì sí kẹrin ọlọ́run ní innamal mu'minuna alladhina idha dhukira Allahu wajilat qulubuhum wa idha tuliyat alayhim ayatuhu zadatuhum imanan wa ala rabbihim yatawakkalun alladhina yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun ulaika humul mu'minuna haqqan. لهم درجات عند ربهم wa ورزق كريم. rizqun karim iyyaka na'budu lantu abe ko ni wa iyyaka nasta'in àti fi tú ọ̀pọ̀lọpọ̀ aya mu abe ko ni saf innamal mu'minuna àwọn tí ẹ jẹ́ mu'mini òdodo alladhina idha dhukira Allahu làwọn tó ṣe pé tí wọ́n bá rán wọn létí ọlọ́run wájú láti kulu bohun ọ̀wárìrì ọba wọn nú ẹ̀mí. wáyé dá tuliyata alayhim ayatuhu tí wọ́n bá ń ka aya ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n bá ń ka fún wọn tó jẹ́ pé mùmínì ni wọ́n zaadatilum imana yóò wá túnṣàlékún ìgbàgbọ́ fún wọn gbogbo ìgbà yòówù tí wọ́n bá ti ń kà fún wọn bí ó ti mọ̀ rí nìyẹn. tí wọn bá ń ka kùránì fún ọ àbí wọn náà ń ka tó sùn mọ̀túnmọ̀ rẹ̀ tó lékún ní ìmánì kàkí ara rẹ̀ ṣètọ́n ti fẹ́ máa bọ ojú pọ̀jù torí iná mọ̀tọ́lọ̀ ń wí yìí ní èdè lárúbáwá tùfẹ́ ìdò làkàtọ̀ ó tún lọ ẹ̀ńtẹ́ ẹni múmi ní òdodo iná ìdá adókèrè láti ìbẹ̀rù ọba wọn yóò bá wọn nínú ẹ̀mí wáyé dá atúndíyájá àlẹ́ ìhìn àyà tuhu gbogbo ìwáyò tí wọn bá ń ka àyà ọ̀rọ̀ ọlọ́run tí wọn ń kà fún wọn záàdá ti hóm náà yóò tún lékún fún wọn wa ala rabbihim yatawakkalu ọlọ́run bá wọn nìkan ìní wọn ò ṣe kí ni wọn gbára lé inú ròyìn wọn ni pé wọ́n máa gbé irun dúró irun láàmọ̀mọ̀ wọ́n wọ́n mi máa rọ̀zá pé nà òun fi kú nínú tá a ṣe fún wọn nínú ìjẹ ìmú wọn tún ná ń ìjẹ ìmú yọ abala yìí ni àtọ̀ sílẹ̀ yìí yìí wà máa bí kó mi ní ìmọ̀ tí ń ọba ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ọlọ́run tó wá pé ìwọ tó ọba tún wá gbójú kòkòrò rẹ tẹ́gbẹ̀ẹ́ kan tó ọba tún ná nínú tó ń ṣe fún ọ ìwọ ni múmi ní òdòdó ulaika humul mu'minuna haqqan àwọn múmi ní òdòdó gángan nìyẹn lahum darajatun 'inda rabbihim ipò gíga ń bẹ fún ọlọ́dọ̀ ọlọ́run wọn ọlọ́run dá fún mọ́tà àti wọ́bẹ̀ wọ̀ lahum darajatun inda rabbihim ipò gíga ń bẹ fún ọlọ́dọ̀ ọlọ́run ọba wọn wa maghfiratun àti àmójúkò wa rizqun karim àti ìjẹ́ ìmútọ́lá kanlé níta fẹ́ lò mẹ́ta ni pé ìgbà ìwùtọ́ bá ti ń ta Qur'an èyí tó lọ́lá jù nù ìbáàdà tó fi kún kíkà yẹn o náà ni tadabburu quran tó jẹ́ kókó kan bá lọ bó ṣe ń kà kókó bá lọ kó lè bá a nílà fánù gbèsè ayé rẹ̀ níjọ́ táwọn èèyàn bá kóra dúró ní àràfà ìtọ́lọ́lá jù ẹni pé kí wọ́n máa gbìyànjú láti máa ra wọ́ra pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run kí wọ́n máa ti àdúà rẹpẹtẹ kí wọ́n máa ti ìrántí ọlọ́run rẹpẹtẹ kí wọ́n máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run torí pé ọlọ́run bá àlejò ọlá yóò fi àwọn láyíká ife ń jọ́kìn ní àná tí mo fẹ́ dá àwọn ọmọ ànábi ádámà ebi ń sẹ́ sọ ni pé àtẹ́já ló fi ha máa ń yòókù sí kò fi ha àtẹ́já ló fi ha máa ń yòókù sí kò fi ha wàjẹ́ fíkù dìímà wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu lak qala inni a'lamu ma la ta'lamun ìjọ́kìn ní àná wọ́n ń sọ fọ́lọ́run wípé ìwọ ọlọ́run orí ilẹ̀ tó ọlọ́run fẹ́ dá àwọn èèyàn sí i táwọn tí ọmọ balẹ̀ jẹ́ bí táwọn àjẹnú lóòtún dá bẹ́ẹ̀ tí wọ́n máa tẹ̀jẹ́ ara wọn lẹ̀ tí ò sì rí bẹ́ẹ̀ táwọn kan ọmọ balẹ̀ jẹ́ ẹ̀ǹtí ẹ̀ǹtí òtùgbà kan bí ọlọ́run ipe kọ́lọ́run jẹ́ kó òun orí ẹnìkan òtí ó ṣe òun ó sì kun ẹran òun wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ kó sì lọ tábìlì ọ̀ṣọ́ òun tí òun wá sí ìlò tàbí mọ́ ànábì ádámà kan téèyàn kò búyò náà tóun náà ní tó ń gbèrò lé ayé rẹ̀ ojú ọ̀wà àti ọ̀ rárá àwọn kan tó wá ń gba kọ́ńtrákì rẹ̀ wọ́n fi ń lówó àwọn kan tó kidinapu àwọn èèyàn tó wọ́n tó wọ́n bímọ wọ́n sì tó ń gbọ́mọ wọn ta wọ́n tó kidinapu nọ́ọ̀sì tí ọmọ tó gbẹ̀bí fún ọ òkúta abalẹ̀ ayé ni. ìgbà mò ń ṣe masters lọ olùkọ́ mi tí mò ń ṣe lọ́dọ̀ rẹ̀ tí mo supervisor mi Eh, ninety kìíní yìí dàbí pé nineteen ninety seven sí ya two thousand ni wọ́n sọ fún mi pé òun mọ̀ gbọ̀gbọ́n ọmọ ìjẹyàn nàìjíríà mo ní a dèyàn nàìjíríà bí mo kọ́ ronú àwọn ibo ni <laughs> àwọn ibo ni ẹ máa sọ pé wọ́n ń jẹyàn pé gbogbo tí lọ láyé bts gbogbo ẹ̀ ni wọ́n ń gbé ta àwọn tí ń fọ́lọ́ rẹ̀. frightening àwọn tí èèyàn kan bẹ tọ́jú pé ìròyìn ní gbogbo ẹ̀ wọ́n ti pálapàla mi ìròyìn táyà ọmọ oríṣẹ́ ọmọ gbọ́ bàbá fi dákẹ́ ó mo ní àwọn ibo ni àti àti gbogbo àwọn nǹkan mìíràn àtàwọn yẹn ti ń tú tàbí àwọn Yorùbá gbogbo náà kódà ń awúsá wọn ni wọn ń jẹ yẹn àlẹ́ ìgbọ́ ni àwọn tí wọn tún gbélé awúsá wọn nígbà tí ti lẹ Yorùbá tí wọn rí àá ìyún ilé arúgbó ìdèkínní ìrọ̀lẹ́ málẹ̀ alẹ́ wọn máa ń lọ tí wọ́n orí dídì nǹkan wọn mú pọ̀ mọ́ tí wọ́n fún ọmọ sáà fún ẹrù fún jẹ gidi pé ẹran gidi ẹyẹ ẹyẹ ni ẹran gidi ríṣù àlè à mbọlẹ́ àfibàlẹ̀ yẹn àfa lọ nàìjíríà báyìí sábà ní ibo àwọn ó ti dára ẹ̀sìn tiẹ́ òkú tó kú gan kò wéèkì bàbá tí wọ́n á tún lọ sálẹ̀ yorùbá sẹ́yìn tó ń gbọ́ pé àjà ọlọ́run ṣàánú wa lọ́tọ́ wá sọ ilé ńlá sálọ ilé haúsá níbo lọ́wọ́ àbùdá wa fẹ́ sálọ. ọlọ́ndàgbà kakó lẹ́ o ọlọ́ndàgbà kakó lẹ́ o ọlọ́ndàgbà kakó lẹ́ o. wọ́n tó láwọn kan China ní India ní àmọ́ òtí ẹ̀ ti ṣe ritual sí wọn àwọn kan wòye pé ó ṣe é tún páàkì bọ̀ mọ́ bíi kàláàdì gangan nígbà tí èèyàn tó ń wé ti material tí èèyàn tó ń wé ti sọ́ọ̀sì rẹ̀. Eh, resources kan ní kéèyàn pé èèyàn kú bẹ́ẹ̀ tó lọ mọ́ sí <laughs> ẹbí àbálẹ̀ ayé lọ. níjọ́ àràfá yìí èyàn ó gbìyànjú ń pa àdúà ọlọ́ọ̀bá yóò mọ ṣèyànràn táwọn màláíkà pé àwọn ilé ìtẹ́ funfun lálálá ìtorí ta ni wọ́n fi péjọ bí ta ni wọ́n ń pè sílẹ̀ ọlọ́nà yìí tẹ́yìn bá ti rí pé àǹfààní ọwọ́ àmì kan àǹfààní wọn ó borí ìnira bẹ̀ tí yóò máa ṣe lọ ni kò sí ní ẹgbẹ́ ṣe ń lé ayé tí ò ní mú side effect lọ́wọ́ kò sí èké ẹ̀wò náà tà ń lé ní ìsìn dáadáa rẹ̀ fọ́nà jẹ́ amọ̀ rí wọ́n jẹ́ ara burú rẹ̀ lábúrò ẹ̀ bá dé báyìí ní bá ṣe péjọ lórí ó ṣe káríwó ṣe fọ́ dànù tí <laughs> ojú mi kí ó ṣe fọ́nà ọmọ ṣọ̀rọ̀ sọ wa ọ̀rọ̀ wá nù sọ́yẹ́ muslim látọ̀dọ̀ aisha kọ́lọ̀n ìkọyọnú sí ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé ma min yawmi akthara min an yu'tika Allahu fihi abdan minan nar min yawmi arafa wa innahu la yadinu thumma yubabi yubahi bi malaika fa yaqulu madha arada ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé kò sí ọjọ́ kan tọ́lọ́run ní ó ń ka àwọn tí ó tù kù kú lọ́rùn lẹ́rùn wọn tó wò ní wọná mọ́ tó tó ijó àràfà òǹkà tó pọ̀ jù ijó àràfà lọ ló ń tù kù lọ́rùn wọn ẹ̀yin eléyìí ẹ̀sìn wọná mọ́ ìyẹn ni pé ẹbọ òní sínú ọ̀rọ̀ tiẹ̀ wọn wọn ò kú lórí ẹbọ mọ́ rò ti lọ mọ́kà sọ sàràfà ọlọ́run ti lọ́rùn rẹ kọ́ àmì bọ́lọ̀ ń gbà bá dà rẹ ní pé kó tún gùdù sí kìtọ́ lọ́wọ́ tún rọrùn fún ọ sí tọ́ba ti dé Ramadan tẹ̀ ní ìsìn wọ́n wá tún lẹ́yìn Ramadan kìtọ́ lọ́wọ́ tún rọrùn fún ọ sí ọlọ́run gbà wọ̀ rẹ nù èyí pé kọ́ wá ní Ramadan ti tán kó tó wá máa fa kan ọlọ́run gbà ìṣó kọ́ wá sọ pé ó ṣe kò gẹ́lẹ̀ látìrìkọ́jú rí kóró láti jẹ náà ni ọ̀ ń tanra rẹ jẹ sòsí ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé kò sí ọjọ́ kan tọ́lọ́ ọba àlekẹ́ ọlá máa ń pọ̀ ló ń kà nípa ẹni tí ó túkù kúrò lọ́rùn rẹ̀ nù ná sọ́dà ìgbé ibi jọ àràfà ọlọ́run ọba àlekẹ́ ọlá yóò súnmọ́ àwọn tán wà láràfà yóò sì máa fi wọ́n ṣe fáàrí sí àwọn màláìkà ipe àwọn wọ̀nyí kí ni wọ́n ń fẹ́ torí ta ni wọ́n fi péjọ. ọ̀rọ̀ tó ń wá nù àdìsí tí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé khairu du'a du'a yawm arafa wa khairu ma qultu ana wa nabiyyuna min qabli la ilaha illa allah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir rawahu at-tirmidhi wa sahhahu al-albani fi mishkat al-masabih hadith ye albani sọ pé hadith ọlọ́lá àti àní ìmáàmù Tirmidhi lọ́gbà wa ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé èyí tó lóore jù nú àdúà iná làdúà àdúà àràfà ara sẹ́tàǹsì ni òjì àkà náà abudu èyí tó lóore jù nú àdúà náà lọ́mọ òfin lọ́wọ́ ìgbò irú ìwáyà mi sọ pé afdọ́lù dùá inú ilé ọ̀sọ́ pé khairu dùá khairu yìí náà mánà akhyar ó ní náà ní àjọ àjọ àràfà nítòsí lóore nínú tèmi máa ń sọ àtàwọn ànábì ọlọ́run tó ṣáájú mi nínú tá a máa ń sọ níjọ́ àràfà yìí òun náà ni la ilaha illallah kò sẹ́nìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfọlọ́n wàhádàhù lónìí kan ṣoṣo la sharika lahu kò sí akẹgbẹ́ kankan fọlọ́n ẹnìkankan tó lè fi wí ọlọ́run òsì làhùlùmúlíkù pé èèyàn ní nǹkan ní ti òdodo ọlọ́run nìkan ni. Kanito, níní tiwa fake fake fake ilé tó ọkọ lẹ̀ tí wọ́n ló fún èèyàn tí ó gbé tọ́lọ̀ ti mọ iye wọn ṣùgbọ́n wọ́n kọjá ń bẹ̀ tọ́lọ́mbà ló gbòdó ó sì gbòdó ọ̀dà bọ̀ àwọn ìdí ìfihàn àmọ́ gbé gbé gbé gbé ìgbà tẹ́wọ́ àmọ́ sọ́lẹ̀ di ẹni tí ó lò ní ìyẹn máa sọ́lẹ̀ di ẹni tí ó lò tó àmọ́ torí ilẹ̀ ọkọ̀ òkú ọkọ̀ para rẹ̀ ò ní làákàyè ẹ̀ńjà sí ilẹ̀ plus kan ilẹ̀ áfẹ́ plọ̀tù ilẹ̀ ẹsẹ̀ mẹ́fà ilẹ̀ fíìtì kan fíìtì méjì láà nítorí ẹ̀ lọ sàkàsà burúkú síra yín ó borí ibú ayé àtọ̀run lọ pàdé ọlọ́ kí lọ fẹ́ ní bẹ́ẹ̀. ibi tá a wà yìí nineteen eighty three nìyá tó ní lọ́sàn contract ipò ńlá nineteen eighty three nineteen eighty three àwọn bàbá níbẹ̀ ni àtijọ́ sọ́ọ̀tù jẹ́lẹ̀ wọ́n ti sọ pé mẹ́fà owó ìdí èkà kan lọ́ra ó sì mẹ́fà nígbà ọ̀rẹ́ gbà kínní ọ̀rẹ́ ọ̀sàkẹ́yọ kan kan ọ̀yìn kọ́ tí tó wà bẹ́ẹ̀.

mọ́tòrí tí nǹkan alẹ́ ayé yìí mọ́tòrí ẹ̀ para rẹ̀ owó tá à ń san lórí ilẹ̀ kì í ṣe owó pa nílẹ̀ owó pa fẹ́ lulẹ̀ ní mọ́jọ mẹ́lẹ́nu táwọn kan bá ti wá fẹ́ yọ ọ lẹ́nu wà owó fún wọn ẹ gbowó ẹ dákun ẹ gbowó o ti sàn kán bì kan o ẹ dákun ẹ gbowó wọn bá làwọn gbowó kan fún wọn ẹ mọ́jọ mẹ́lẹ́nu nù àwọn kan lọ́mọ ńlẹ̀ ẹ máa gara yín lọ́mọ ńlẹ̀ dà ẹ máa gbé lọ ilẹ̀ gbọ́dọ̀ lami kéèyàn dúró ọlọ́run lọ́mọ ńlẹ̀ bí kòtò bá kún ibi tá a wà yìí ọlọ́run lọ́mọ iye ìyẹ̀pẹ̀ tí wọ́n fi jì yọ kọjá iye tí ìyàrá lẹ̀ ọlọ́run ló nílẹ̀ káwọn torí tí ò sí ká máa torí ẹ̀ wá bá ọ tẹ̀ra wa léṣe àwọn tí ò lérò ẹ mọ́ jà sílẹ̀ rárá rárá tó ọ̀bà ríbi kan lọ lóbo míì ìtọ́wẹ̀ ń tọ́gbà lọ́wọ́ ẹ̀jẹ̀ ní òun bẹ̀ náà àfìjàgbalẹ̀ àwọn bàbá wa ti mọ́ ṣọ́ àrà. a gbàgbé ẹ̀yìn ẹ̀yìn bàbá wa sọ ara fi dàgbàlẹ̀ gbogbo ọ̀nà sáyẹ̀ gbogbo ọ̀nà òkè ọdẹ nígbà tó kú dé ojú ẹsẹ̀rẹ̀tì mbẹ́ òní ojú ẹsẹ̀rẹ̀tì lọ́ka wọn kínú rẹ̀ ó dùn sọ́wọ́ ayọ́ kọ́ọ̀tù àfi dàgbàlẹ̀ gbé ẹ̀nà ìdáni ìsìn ọlọ́ọ̀kọ́ fún alátùwọ̀tán dáadáa òṣìṣẹ́ ọlọ́sàlálà àlè wà sọ yìí pé láwùlì múlíkù pápá ọlá tó yẹn ní nǹkan ọlọ́run nìkan ló ní nígbà bá fi yìí yin ọlọ́run ju àràbà àtàwọn ọjọ́ mi sínú rẹ̀ ò ní dùn fún ọmọ tó ń ṣe wà láwùlì hamudu ẹ̀yìn ẹ̀tọ́ ọlọ́run ni wa huwa ala kulli shay'in qadir ó sì ní kápá lórí gbogbo nǹkan gbólóǹtà wá wí yìí bó ṣe wá ń ju àràbà fún mi kọ́ ọmọ tẹ́ńpẹ́lẹ́mọ́ tí ó jẹ́ ti ládàárí ọ̀pọ̀ ó ní ọ̀gá ọmọ tìlẹ́yìn bọ́ bá ti kírun ọ̀rìn ẹ̀tàn ọlá tó wá fún gbólú yìí láàyè oríṣiríṣi anabi wa sallallahu alayhi wa sallam nínú àdìs tó wà ní sọ́yìn Bukhari ó ní man ta'arra mina al-layli faqala la ilaha illa allah wahdahu la sharika lahu hamdu wa ala kulli shay'in subhanallah wa la ilaha akbar. ولا حول ولا قوة إلا بالله ثم قال اللهم اغفر لي أو دعاء استجيب له فإن توضأ وصلى قبلت صلاته قبلت صلاته òjọ́lọ́ sàtàrà sọ pé ẹ̀ńtọ́ bá ti gbé jáde wá lóru ti sùn lọ́rùn ti wọ́lá lọ́kàn jìí yẹbi ń tápá kan náà onímọ̀ túmọ̀ tààrà yẹn sí àwọn kan tó bá jí lásán ni ṣùgbọ́n gbọ́dọ̀ ń mú kíkígbe ó mú lọ́wọ́ ọlọ́run lọ́mọ tó lálà lálàlà ọlọ́run lọ́mọ tó rí tó bá fi tají èyí tó dáa jù ọ́nù tó fi sin lọ́run lásìkò yẹn òun náà gbówó ọlọ́kọ́ pépà kan ọlẹ́mẹ́gbẹ́ ibi tó ń sùn sí bọ́ọ̀ lè ha sórí ẹni bẹ́ẹ̀ kó ti ká ni kó o sì gba aládàá ti mẹ́mẹ́ onáà ni la ilaha illallahu wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir tààtì kàsókè ń tààtì kàtúmẹ̀ ó tún wáá fi kún pé alhamdulillah gbogbo ẹ̀yìn ẹ̀tọ́ ọtọlọ́ọ̀ni wa subhanallah mímá tọlọ́ọ̀ni wa la ilaha illallahu lẹ́yìn ìgbà náà kó wá sọ pé Allahumma ghfirli lé ọlọ́run forí àbí àdúrà míì náà tọ́ ọba lè ṣe àníbi sallallahu alaihi sọ pé ó sùn bí ẹ̀ ń bá ṣeré yọ gbàdúrà fàyín táwà dọ́ kóbi láti sọ tọ́ba ṣe pé ọ́sàlùwàlá nígbà tó dìde ó tún wá yẹnà fílà fílà lọ́wọ́ ẹ̀ kìí ṣe pé kọ́ ọlọ́lá kan àbí kígbe kan wá lóòótọ́ máa bẹ̀rù tí jìnnìyàn wá bọ̀ èsì múmi ní òdodo nìyẹn. nípa ọlá tí ń bẹ fún ó tún wá nu sọ́yìn muslim látọ̀dọ̀ Abu Huraira ikú òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ọsọ yìí pé man sabbaha fi duburi kulli salatin salata wa salatin wa hamida allaha salatan wa fatilika tis'atun wa tis'un wa qala tamama al-mi'a la ilaha illa allah wahdahu la sharika lah lahu al-mulku wa lahu al-hamdu wa la kulli shay'in qadir gufurati khatayahu wa in kana mithla zabadil bahri en ba ki mutan to sa bi ki ta ma se nbe to se subhanallah salasa wa salatin alhamdulillah salasa Allahu akbaru salasa wa salati tọ́wá parí ẹ̀ fi ńgbòsí náà yẹn tọ́wá fi lè parí ẹ̀ àdìkìlì tá a wí ló fi ṣe ẹlẹ́ ọgọ́rùn-ún rẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ fún kódà kódà ko kòókò ojú omi ìdí máa ń dẹ̀kọ̀ ojú omi tó kò fún yẹn nígbà tí ìdí bá ń pe yọ ẹlòmíràn fọkàn sí etí ń kà gan bóyá o ti pé gan kò ní fọkàn sí yọ kàn máa ṣe ìṣòro ẹ̀ yọ kàn máa pátá pàbọ̀ ní ẹni yọ kàn máa pátá ìṣòro àná àmì ìdí máa báyìí yóò aláwàdà kan bá yín tùbà náà ṣe bá làá àwọn báyìí yóò káfọkàn sí nítorí tọ́lọ́run kálí bá ní ládé eléyìí kọ́lọ́run kó járí ládé ẹ̀ nínú tó yẹ ká tún mọ̀ bí gbólóhùn yìí tó sì dáa ká mọ̀ tẹ̀pẹ̀lẹ̀ mọ́ òun náà ní sáré sọ̀sán tó sọ ń bẹ̀ ń fa rẹ̀ nínú sọ̀rọ̀ Bukhari àtàwọn kútùbù sunan míì látọ̀dọ̀ Abu Hurairah ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé ẹ̀ ń bá sọ gbólóhùn táwí la ilaha illallahu wahdahu la sharika lahu lahu al-mulku wa lahu al-hamdu wa huwa ala kulli shay'in qadir tó bá sọ gbólóhùn yẹn fi yawmi mi'ata marra ní ojúmọ́ nígbà one hundred times kánátì lahu ajlu ashri riqab ntí wọ́n wà fún lọ́dọ̀ ọlọ́run bí ìgbà tó túkùn lọ́rùn ẹrú mẹ́wàá ní ládàá tí ọkọ̀ ọgbà nù ní ojú wàkútì bá ti hasanati wọn ó tún wá kọ iṣẹ́ dáadáa fẹ́ni iṣẹ́ dáadáa ọgọ́rùn kan yòójẹ́lẹ̀ kejì wà mọ́ṣíyá tí a níhù mí àtúntẹ̀ yìí à ọgọ́rùn kan àìdáa tó ṣe ọlọ́run ti ní ká àmàlà lọ ó di mélòó ó di ìrọ̀kùn mẹ́ta wà ká nẹ́tìlà owó ṣẹ́yẹ́dẹ́sá mínà ṣẹ̀tọ́ ní ìyàwó ọjọ́ ẹlẹ́ẹ̀kẹ́ ló báwọn ẹlẹ́ẹ̀kẹ́rin wàlám yá ti ahàdùn bí afdọ́là mi máa já àbí ilá àgùn àmìlà akitara mi dáàrí kọ̀sẹ́nì kan tó jẹ́ pé lẹ́yìn gbòòsì ọ̀rọ̀ yẹn kan tó tún wá sí náfìlà tó lè mú iṣẹ́ náfìlà kankan iṣẹ́ àṣegbọ́rẹ́ kankan tó lè tó tó ń tọ̀hún sí àfẹn tó jẹ́ pé tó ń gbà tó ń ka àdíkiri yẹn ó tó kà kọjá mí àlè tájà ń bá ń yọ̀yàn lẹ́nu ẹ̀ka ẹ̀ka sí ẹ̀ka ẹ̀tẹ̀pẹ̀lẹ́mọ̀ tí bá ń jọ wọ́n lẹ́nu lè kàn ẹ̀ka táyì yẹn bá ń jájà ìjà àbájì tẹ́ ẹ̀ mọ́ pé kí a ní kí a ní ń fa ìjàgbá yìí bẹ́ẹ̀ bá ṣe ti àwọn tó fi lẹ́nu ṣe ìtọ́rọ̀ rọ̀jì àwọn tó kẹ́lí mọ́tì láì tààmù ní sáré máa kàlà la ilaha illallah wahdahu la sharika gbólóhùn yìí ọjà tó ti pàtàkì nínú ìgbésí ayé mú mi ní òdodo lẹ́yìn ọ̀ranyàn kọ́ máa tẹ̀ǹpẹ̀lẹ̀ mọ́ àdìkìrì yìí so nítorí ọjọ́ tó ti lọ ìwọ̀n bá tá a wí kọ́lọ́njọ́ wúlò fún wa o wọlé àtútóbi ọlọ́run wọlé àánú rẹ̀. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي ولا فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تبارك ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل, اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أهزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا عنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك شكارين لك ذكارين لك رهابين لك متواعين إليك مخبتين أواهين منيبين ربنا تقبل توبتنا واغسل حوبتنا واجب دعوتنا وثبت حجتنا وهد قلوبنا وسدد ألسنتنا واصل لسخائم قلوبنا ربنا آتنا في الدنيا حسنة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 نستغفرك ونتوب إليك